iṣẹ́ tó ń ṣe báyìí. Ah, ẹ̀gbọ́n mi ẹ̀rí máa yẹn ní ẹ̀rí kó ti ya wèrè ah. ní ẹ̀wọ̀ wa ah, ẹ̀gbọ́n mi. ẹ ṣé wọ́n ló yà ní wèrè ni. ẹ̀gbọ́n mi ẹ ṣe wá ní woman fini báyìí náà ẹ wo ẹ wo woman yìí náà ẹ rí pé ọwọ́ láwà lára ẹ̀ ní ẹ̀dẹ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ẹ̀gbọ́n mi náà ẹ̀gbọ́n mi. sórí púpọ̀ nú àwọn wèrè tó ń wo yẹn ọwọ́ ara wọn náà fi fà á ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi ẹ ẹ̀rí wúmà yìí ni ẹ̀gbọ́n mi ẹ má sọ̀rọ̀ báyìí kí ló tiẹ̀ lè fà tó máa yìí máa fi ya wèrè gangan báyìí ah ọlọ́run ah ìyẹn o ee eh, ah. ee eh, eh, ah, ìyẹn o kàn ẹ́ ṣó ti gbọ́ ah. tí àǹtí bá dé nsìn tán bá ba ẹ̀ báyìí kí ló fẹ́ kán máa sọ ó yá wọ́n nílé lọ́jọ́. Go inside. Lara. I am very sure you know it will be a great benefit to us in this company. Tí a bá lè ní irú àwọn Peace Bank yẹn ní client. Ṣé o mọ̀ bẹ́ẹ̀? Ìdí nìyẹn tí a fi gbọ́dọ̀ ṣiṣẹ́ dáadáa. Ìyẹn lọ́la Friday. So by Monday, a kàn lọ bá wọn bẹ̀rẹ̀. Mo mọ̀ pé wọ́n ní ilé la ti ń kó ẹ̀ṣọ́ ròde. Fẹ́ ti yẹ sìn. Kò sí problem. Màá pass information yẹn sáwọn tó kù that is the best that is the best you just have to let them know about it ìyẹn ìyẹn nìkan so ìkejì Jimbe. yes. sorry sir. ọ oh, báwo ni. mo ti gbàgbé kí n fún yín ní iv ìgbà tẹ wà ní reception sir. Eh, látọ̀dọ̀ ta ni. Uh, mr lekan manager icon nigeria limited sir. ọ oh, ọ̀rẹ́ mi ni lekan kí ló ń ṣe. Um, mo dà pé wedding invitation ni. yeah wọ́n dẹ̀ máa ṣe ní on the twenty sixth of may wọ́n dẹ̀ ní ẹ gbọ́dọ̀ má ń bẹ̀ sir. <laughs> definitely màá wà bẹ́ẹ̀ náà ọ̀rẹ́ mi nílé kan <laughs> màá yọjú síbẹ̀ okay thank you there. ìwọ uh, ni bí lọ adigbẹ́. demola lẹ́kan icon limited ló pè lọ́rẹ̀. ó ní ó ní. ẹ eh, ó dẹ́ fẹ́ ṣe wedding and you are happy to be there. of course ọ̀rẹ́ mi ni lẹ́kan. but tí mo ṣe wò wá àti lẹ́kan yẹn ó máa ju lẹ́kan lọ. Ah, ah. Ah, ṣé ṣeré ni <laughs> ó kéré jù máa gbà tó five years lọ́wọ́ lẹ́kọ̀ọ́. five years. ó kéré jù nìyẹn. lẹ́kọ̀ọ́ fẹ́ ṣe wedding o ò dẹ̀ ronú pé jọ̀wọ́ ló máa kún ìwọ. lára máa wọ̀rẹ́ yá fi ọ̀rọ̀ tí wedding, kò ṣe wedding, sílẹ̀ yá máa bá ọ̀rọ̀ tí ètò jẹ́ kókó tó yẹ ń sìn. wo bí Peace Bank wọn ò ń ṣẹran rírọ o. wọ́n ti sọ̀rọ̀ ẹ náà fún mi tẹ́lẹ̀ wọ́n ló máa short me up lórí ọ̀rọ̀ yìí ni Demola kí ni problem mi gangan you are not going younger and tó bá ti sọ̀rọ̀ obìnrin o máa ní kó má bẹ̀ sọ ọ̀rọ̀ obìnrin you don't want to listen you don't want to do this kí ni problem mi gangan náà. martin jẹ fún ẹ what is all this kí là ń sọ kí ló ń sọ ọ̀rọ̀ ṣẹ́ wà nílẹ̀ tó important tó ń bá mi sọ̀rọ̀ obìnrin kí ló kàn pẹ̀lú pé mo fẹ́ ṣe wedding n bá dẹ̀ wọ seventy years kí n tó wed kí ni tiẹ̀ kí wàá ní gbogbo dáadáa tó kàn ẹ́ pẹ̀lú ilé tó wà nílẹ̀. ẹ bọ̀ dúnmọ́lá ṣe àti ń jà tẹ́lẹ̀ ni. ẹ lò ó lára ok jọ máa lọ máa pè ọ padà létà lórí ọ̀rọ̀ mítìn. ẹ bọ̀ àti parí mítìn. lọ́dọ̀ rọ ẹ ló respect yourself lára please respect yourself right now. a true pẹ̀lú mítìn a true pẹ̀lú mítìn please just leave leave lọ́kàn yà ti máa bá mi sọ̀rọ̀ obìnrin kó mọ̀ bóyá mo fẹ́ má rè láyé mi. ìfẹ́ gbọ̀n wá kì í fẹ́ mi bẹ́ẹ̀ ni ń fa abẹ́rẹ́ gún nílé kí ló kórìíra obìnrin fún náà àfàìmájò ń tàǹbò lọ́kùn wá ní ọ̀tá obìnrin ni. Adémọ́lá àtijọ́ mẹ́ta. báwo ni ẹjọ́ mẹ́ta sá. so wa ok. wọ́n wà pàṣà. mọ́mí ńkọ́. wọ́n wà nílé wọ́n wà nílé. wọ́n sì wà nílé àbí. bẹ́ẹ̀ni sá wọ́n wà nílé. jọ lọ bá mi gbá àwọn nǹkan tó wà lẹ́yìn bùtù yẹn bọ́lẹ̀. ó máa yọ dáadáa òun náà òun fún àìná ta ló lẹrù. Adémọ́lá mo sọ pé mo gbọ́rù mọ́tò náà wo ọkọ mi bá kó wọlé okó ara yà ó ṣe rọra ó ṣàrọra. màámi. ọkọ mi adémọ́lá mi adémọ́lá àwọn ọba pẹ̀lẹ́ kújọ́ ọmọ ló mú apẹ̀ràn ọmọ ọlọ́rọ̀ agogo. wo wo wo wo fọ́ra agogo yẹn sílẹ̀ o fi sílẹ̀ bẹ́ẹ̀ yẹn adémọ́lá kí ló tó wá sí sí ibi wedding ọmọ mi sunday tó jàbúrò ẹ̀. mo ti sọ fún màmí bí gbogbo ẹ ṣe jẹ́ eh, mo ti sọ fún wọn bẹ́ẹ̀ ni. mo jíṣẹ́ àbí. ó sọ ó sọ ó sọ ó sọ lóòótọ́ ó sọ ó sọ ó sọ. wá wá wá wá wá jòkó dúró bẹ́ẹ̀ ìgbà fẹ́ ṣe ìyàwó bọ̀dà kí ló dé látọjọ́ yìí o tẹ́ ẹ̀ ṣe wedding kẹ́ ẹ gbéyàwó sílé gẹ́gẹ́ bí ọkọ ìyàwó àbọ̀ mọ̀ pé ọmọ mi Sunday àbúrò ẹ̀ kẹta ni òun ló ṣèyàwó yẹn kí ló ń dá yín dúró bọ̀dà mo fẹ́ gbọ́. kí ló ń pa ẹ́ lẹ́rìn. àwọn ẹ jẹ́ ká fọ̀rọ̀ obìnrin lẹ̀ jàre ẹ wo máa get back sí yín very soon. wàá get back fún mi fún mi sí mi ní very soon very soon very soon very soon tó ń fún yẹ ẹ má fún èmi ní very soon o ìsinsìn òní mo fẹ́ gbọ́. mọ́mì ẹ̀jọ̀ mo fẹ́ tọ̀. o fẹ́ tọ̀ ẹ ó yàtọ̀ bí <laughs> tọ̀tọ̀tọ̀ bí kò dá mi lóhùn tọ̀ ń bí. mo fẹ́ receive call ma mo fẹ́ fẹ́ call. <laughs> o tún fẹ́ receive call ó dáa lọ receive call kó padà wá bá mi bí ó yà lọ lọ lọ lọ́kọ̀ bọ̀ kó wá bá mi bí. ìyá sọ̀rọ̀ ó yà Adémọ́lá ó tiẹ̀ bọ́ ọmọ ẹ sọ̀rọ̀ rárá. mo ń mo ń ìwọ eh, náà tún bọ̀ ìwọ eh, náà tún bọ̀ eh, ẹ jọ lọ mí kọ́ ọ̀kẹ́ padà bá mi ẹ jọ lọ mí kọ́ ọ̀kẹ́ padà bá mi bí. Hmm. kí ló dé kọ́mọ dàgbà tó yìí tó ga tó yìí kó má tí ì ṣèyàwó. Ah. sọ̀rọ̀ yìí ni ṣáá. mo jẹ́ ẹ̀rí ẹ̀ bẹ́ẹ̀ àbí nǹkan mi ń bẹ níbẹ̀ ni. tí ẹ dúró ẹ́ dúró bá mi sọ̀rọ̀. mami tẹ́ ẹ bá wọlé màmá lọ ẹ wọlé sí màmá lọ o. àbí ọkùnrin bí obìnrin wọn lè kó ẹkú àti bínú ẹ yìí. kò sẹ́ni lè sọ. bóyá bóyá mo wá síbí pé kẹ́kẹ́ lè máa yẹ̀yẹ́ mi ni. kò tí ẹ dẹ ṣì ṣe sùn. mo ti gbọ́ yín màmá lọ ni màmá lọ ni mi ò lè bá yín sọ̀rọ̀ bíi tí n bá bá yín bíi tí mo ti lè bá yín sọ̀rọ̀ ẹ padà sílé. Dèmọ́lá mi ṣerú àwọn ìyá ìsìn wà ní ṣọ́ ìwà ni. ẹ Dẹ́mọ́lá irú àwọn ìyá wo kó sì nǹkan tó ṣe ìyàwó níyà. nǹkan ṣe nǹkan ṣe wọ́n torí mi mọ ètò kàn pẹ̀lú ọ̀rọ̀ pé kí n lọ fẹ́ tó ń bá mi sọ̀rọ̀ ìgbàwo ni màá fẹ́ yàwó ni màá má rì wọ́n á kàn máa tọ́jú bọnú ẹbí ẹlẹ́bí káàkiri what is all that. ọ̀la ẹni téèyàn bá nífẹ̀ẹ́ sí ló ń dá sọ̀rọ̀ ẹ̀ n tó sọ yẹn náà ti pọ̀ jù. ṣé ara ṣá máa wèmí àti wọn ẹ máa wò mí mo dẹ̀ ti mọ̀ gbà tí màmá wá sọ́dọ̀ yín àárín òru ni màmá wá sọ́dọ̀ yín sìn tí ò ní sí ẹ̀yàn kankan mẹ́ bẹ́ẹ̀ ni. irú ọ̀rọ̀ wo ni ẹ èwo làbúrò márùn-ún lóru nígbà tó kì í ṣe òru tó kì í ṣe egbò èwo làbúrò wa lóru ló máa máa kíyà tiẹ̀. mo fẹ́ wá bá yín ṣeré tẹ́lẹ̀ ni pẹ̀lú nǹkan tí mo bá ìbí ìlè dúró mọ́ máa transfer one hundred and fifty thousand naira sínú àkáǹtì yín mo mọ̀ pé nítorí owó tó fẹ́ gbà náà máa ṣe jókòó wọ́n wá ń ṣe bíi pé kán lè sọ wípé wọ́n nice wọ́n ń yẹnu sí nǹkan tí ó kàn wọ́n káàkiri kò sí wàhálà. màámi mo ti start mọ́tò ẹ̀ jẹ́ parí níta. àmì màámi ọ̀nà méjì méjì. ṣùgbọ́n ló fẹ́ bá mi ṣeré tẹ́lẹ̀ ni. tó bá délé kó pè. bàbá ìṣeré kan tó máa sọ pé kí n tó sí ìyàwó mi fi mọ̀ pé kí n sọ pé tó bá wà mo ti gbọ́ yín mo ti gbọ́ yín. ni mo ti gbọ́ mi ò nílé wá ọmọ tí ì ti skul dé jàre mi ò nílé wá sí meeting lẹ́nu ẹ̀ bóyá kẹ́ fi sọ́jọ́ mi. alejò ń lé lórí burúkú ọsàn bàtẹ̀ mi jẹ́ àdìgí lọ́dọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn mi ni. alejò olórí burúkú ni ẹni kí wèrè ni ẹni wà á rí máa ṣe alejò ah, tí wọ́n máa ṣe ah, ọ̀rọ̀ ẹ̀sìn mi ni ẹ̀rọ mọ́mọ́ ọ̀rọ̀ ẹ̀sìn mi ni lórí burúkú lọ́dọ̀ bàtẹ̀ mi jẹ́ àdìgí kí ló ṣẹlẹ̀ gbọ́ná kí ló dé ẹ́ irú olórí burúkú wo ni ẹ ná wo lórí burúkú fẹ́ bàtẹ̀ mi jẹ́ kí ló dé kí ni mo ṣe fún ẹ ná ẹ́ ni ẹ ọ má dẹ̀ bímọ ọ má dẹ̀ bímọ ọ. ẹ wọ má bínú jàre. ẹ má ní sùúrù fúra wọn àwọn tó bá kú díẹ̀ káàtó fún bá iṣẹ́ gbọ́ ẹjọ́. ẹ wo onísọlẹ́nu lọmọbìnrin wọ́n ti ní sùúrù tó fún ẹ wo òun ó ń gbé pọ̀ mi bì ó ti búráìtì mi rí bì ó ti gbé yọ̀ mi bí mi mọ́ pọ̀ òun ló gbé ẹ ẹ wo kí lẹ fẹ́ rà. mo fẹ́ ra pad àti ráìsì. ẹ wèrè ẹ̀dá mo bọ̀ jẹ́ kí n bá yín. ṣé mo jọ wèrè ṣé mo jọ wèrè. ẹ jọ wèrè ẹ wà òkè gan gan ẹ wà òkè. ẹ ṣe ẹ jẹ fún mi lówó mo fẹ́ jẹun e, ebi ń pa mí ebi ń pa mí. <laughs> ẹ ṣe o tó bá jẹ́ lómi ìlọsọ pé kó fún wa lówó ká fi jẹun á fún wa ní five naira àwọn òyìnbó ó fún mi ní ten naira alálùbáríkà wàá ṣoríire ìyàwó alálùbáríkà ló máa fẹ́ ìyàwó alálùbáríkà ló máa fẹ́. ẹ kú omi jọ. ìyàwó alálùbáríkà ló máa fẹ́ yọ. tó bá jẹ́ mi mọ̀ kó máa sọ̀rọ̀ ìyàwó lójú mi ni sẹ́mi á fún ẹ lówó rárá tó bá sí bó ṣe jẹ́ ni ó yẹ kí n lé ẹ mú kí n gbowó mi lọ́wọ́ ẹ ni ta ló sọ fún ẹ pé mo fẹ́ má rí ta ló bẹ̀ sọ̀rọ̀ ìyàwó mi ò dẹ̀ sú ọ̀pẹ wèrè lára bèrè mi ò sú ọ̀pẹ ìyàwó. báwo náà ṣe máa ní láti gbarú àwọn èèyàn báyìí sí West State báwo ló ṣe wọlé. bí ẹni fàbẹ̀rẹ̀ kò ní tó bá gbọ́ àfàìmọ̀ gbọ́. nǹkan tó bá di pé kó wà pẹ̀lú ẹni tó nífẹ̀ẹ́ sí jùlọ nílé ayé yìí kó wá jẹ́ wípé ẹni yẹn gangan tó wà pẹ̀lú ẹ̀ náà ó nífẹ̀ẹ́ bí wọn ṣe nífẹ̀ẹ́. ah ọ̀rẹ́ mi ẹ̀yin méjèèjì báyìí tún yín jọ gé fọ́ ni ọlọ́run bá. ọ̀rẹ́ mi you are very right sure like seriously i can't joke with my boyfriend as in ó ga ó tún wá ń sin gbọ̀nlẹ̀ ah ọlọ́run ọmọ set ó dùn. irọ́ ni o. ọlọ́run. Omi mi pé boyfriend ẹ náà ga ó sín gbọlẹ̀ ó ti wá sẹ́ẹ̀d oh my god ọ̀rẹ́ mi ti jọ mí gbà síbẹ̀ ah. ó jọ mí jù ọ̀rẹ́ mi lọ́rọ̀ kí ni so ọ̀rọ̀ ọkùnrin lè wá excited nípa lè ń paparazzi lè ń decorate lè ń fọ́sẹ̀ iwájú lè ń fọ́sẹ̀ ẹ̀yìn kí ló dé. yes now. Ooh, yes now. Hmm, ọkùnrin ṣọ́rọ̀ ọkùnrin dẹ̀dẹ̀ ń pọ́n ní báyìí lọ́kùnrin tó jẹ́ wípé wọn ò lọ́rùn lédè àwọn tó jẹ́ wípé nọ̀nẹ́ títì ló pọ̀ jù nù wọn ah. jákujàku rádaràda onírọ́ ìka The one kan lè very very irresponsible àwọn ló pọ̀ jù ń ta yẹn. wo wo bí àwọn ọkùnrin wo ni rádaràda tó ìwọ gangan ló ní problem ìwọ ló ní issue tó bá ní issue pẹ̀lú relationship kan that doesn't mean pé o ní move on pẹ̀lú life rẹ you have to look for another person. wọ́n ní sọ́kọ bá kọ ni ọkọ là ń fẹ́. yes wá another person náà níta tó lè múnú ẹ̀dùn tó lè ṣe gbogbo nǹkan tó fẹ́ fún ẹ ọkùnrin pọ́ǹta mẹ́ kí ni problem ẹ any little thing wàá máa kanra any little thing wàá máa kanra torí pé kò dẹ̀ sọkùnrin nínú life ẹ ló jẹ́ kó máa kanra tọkùnrin bá wà nínú life ẹ ń sìn wàá kọ́ rí pé gbogbo nǹkan máa máa go well fún ẹ wàá máa rẹ́rìn inú ẹ á máa dùn kí ló ń ṣe ẹ́. wọ́n ti dá lóhùn jàre ọ̀rẹ́ mi wò bí ṣé kí mi ba èso tọrọ sórí níbi tí ayé lajú dé yìí ẹ tó bá rí ọmọkùnrin tó ga tó gùn láti òkè délẹ̀ tó wá set pa wàhálà ọ̀rẹ́ mi kò sí nǹkan kan tó stop ẹ láti kọ́kọ́ make move láti bẹ̀ lọ relationship máa bẹ̀rẹ̀ ní straight. Ah, ah. what. Uh, oh oh oh i'm done i'm done i'm done. so níbi tó bá yín dé tẹ́ ẹ lọ́pọlọ dé you see nothing bad nínú kí obìnrin kó make move láti kọni sọkùnrin àbí. ẹ kí ni bí kí ló máa dé bẹ́ẹ̀ kí ló bàdí ń bẹ̀. tiẹ̀ là ń bẹ̀ sọ. ọ̀rọ̀ yín ti yé mi mo ti wá rí wípé ẹ ti ní problem yes tí kò bá kí n ṣe bẹ́ẹ̀ ni ẹ ń sọ̀rọ̀ rírùn lẹ́nu inú yín dẹ̀ ń dùn sórí àwọn ọkùnrin yẹn tẹ́ ń kọ́ nìyẹn àwọn ọlọ́sìn máa kó bá yín oh, yes you know what count me out i'm not part of this and i'm not going to be part of it. kí ló bá di bẹ́ẹ̀ kí ló bá di kó make move o tiẹ̀ là ń bẹ́ẹ̀ sọ tiẹ̀ náà là ń bẹ́ẹ̀ sọ gbogbo nǹkan tá à ń sọ ìtiẹ̀ là ń ṣe. wúwúwú tí o fi sílẹ̀ sílẹ̀ wò fún ẹ̀sìn sílẹ̀ wò ilẹ̀ òmù kò tó bá báyà á change. èmi mi am done o mo ti sọ ọkọ tí mi lè sọ mi mi ráyè gbogbo ilé tàǹbà sọ tí ò gbọ́ yẹn mi ráyè gbogbo mi ti lọ. àwọn ti lọ ẹnu wàhálà tó bá di ọ̀la èmi náà máa check ẹ̀ ṣùgbọ́n ó ṣe ọ̀rẹ́ mi care you. Go take care. Yeah. Bye. are you? I'm good, and you? I'm all right. Do you live around this area? Yes, I live around the estate. Oh, where in the estate? Ah, uh, <laughs> I think it's a bit far to here, around barracks. Oh, barracks. <laughs> yes, yes. Oh, I live just uh, uh, across the other side of the. Oh, <laughs> I said it. It's very far. <laughs> yeah. How are you doing? I'm good. I'm good. Are you? Are you enjoying your workout? Of course, yes. Are you serious? I love to do this regularly. It is very good to look fit all the time. Yeah. yeah. Ah ah. Bobo Ifeanyi ṣá. Ah, ah. Oh my God. Ẹ wo bẹ́ẹ̀ bó bòbó mi tí mo sọ̀rọ̀ ẹ̀ fún ẹ yẹn tí mo sọ fún ẹ pé ó ga ó hands by yes ṣorí bó ṣe rí gangan ni bàbá ìṣèrí ọlọ́run bá ń gbọ́ kí n má parọ́ kí n má bóná ọlọ́run mọ́ra bọ̀bọ̀ ìfàyàn ọ̀rẹ́ mi ó rí kó fàyàn gan ni. Hmm. èmi ò wò ní ìwọ̀n mi ìtura ìwà mọ̀ bóyá handsome àbí kò handsome I wasn't really looking anyway. Ah! <laughs> dòkun bọ̀ ah! ah! ó wò pé bọ̀bọ̀ yà answer hey, eh, but báwo wá ní picture ẹ̀ ṣe lórí fóònù ẹ̀. Oh, good question Uh, okay. ok ó fẹ́ ó dà pé mo fẹ́ ó fẹ́ fún mo fẹ́ gba nọ́mbà mi àbí mo fẹ́ fún or something mi ṣá mọ̀ ṣá fóònù ṣá nọ́mbà mi ṣá lórí so ó wá fẹ́ take picture me? time ẹ̀ the phone ẹ̀ wá kú so wàá wá fi phone me? Yeah, we can send this to the whatsapp on later. Eh. Hey! that is what we are talking about. what. ṣé àti ọkọ̀ gba fóònù ẹ̀ náà Obi that is what we are talking about don't think negative about guys because impact wọn nínú life wa ọ̀rẹ́ mi ó ṣe kókó o ṣóyún láti bẹ̀ lọ́sìn tẹ́ bá bẹ̀rẹ̀ sí ní bára yín sọ̀rọ̀ ẹ ẹ máa máa di pé ẹ ń di ọ̀rẹ́ bó ṣe máa ń bẹ̀rẹ̀ náà nìyẹn kò sí nǹkan mi àbí kí ló rò. mi ò fi nǹkan kan number one mo ní láti lọ spa máa dé mọ̀ mo enjoy life my dada. i need to rest. Tókunbọ̀ Tókunbọ̀ ìwà rògbò ṣá o àwa obìnrin a ní problem ṣá wọ́n làwọn àti pọ̀ jù. Eh, ẹ̀yin ẹ̀yin tó wá ní nọ́mbà wa lórí fóònù mi ìmọ̀ bó ṣe débẹ̀ ó wá ya píkṣọ̀ mi ah, ah, ṣé fóònù ẹ̀kọ́ ló fi ya píkṣọ̀ yìí nígbà tí wọ́n kún òun tiẹ̀ ní interest àbúrò òun tẹ̀ fẹ́ẹ́ rí picture lórí fóònù kó tó délé kílétò ti delete ẹ̀kú tó wọnú lé yìí <laughs> can you imagine. ọ̀rẹ́ mo wò pé pẹ̀lú gbogbo nǹkan tí Mr. Francis tí ó fèsì lẹ́yìn yẹn mo rò pé it's high time fún wa láti wá nǹkan ṣe lórí ọ̀rọ̀ ẹ̀ báyìí. lára àwọn loyalist wa ni Mr. Francis wa. Wow so ó dẹ̀ ti pay àwọn deals ẹ̀ gan seriously um, ex-wise èmi mọ̀ kọ́ta lè ṣe lórí yẹn but nípa property ilé tó ń ṣọ́ pẹ̀lú wa which is car tí ó wà affected pẹ̀lú ẹ̀ ní ọ̀nà mo rò pé a lè wá nǹkan ṣe sí so um, tó bá jẹ́ nípa ti ẹ̀tẹ̀ iye tí wọ́n bá ní o lè lọ fún bóyá four hundred thousand àbí three hundred and twenty thousand naira o lè sẹ́ńdẹ̀ sí bọ̀ ní ti mọ́tò ẹ̀ tó ní. ọ̀lẹ́nu máa ò tẹ́lẹ̀ lẹ̀ tẹ́lẹ̀ lẹ̀ kí ni píkọ̀ náà adẹ́sí ah, ojú yẹn tán ká tó máa bẹ́lẹ̀ lọ. ǹjẹ́ má da lédi lóhun níranù máa ní. gbogbo tèmi àti ẹ̀pàdé ń sìnkú tí ju ewé ìkìlọ̀ wáyé o ti fẹ́ẹ́ fi kọ́ ọ̀dà mi láàmú pa. wait ẹ pàdé láti bíi seven days ago so tí wàá ń pè ẹ pè ẹ pè ẹ jù. o ti ń pè mí jù o ti pọ̀ jù ah. o ti pọ̀ jù. ṣébí wọlé yẹ kó máa pè pè pè pè so ohun tí wàá ń pè ẹ sí tún ti dẹ̀ṣẹ̀. sálọmọ tí ó jẹ́ bẹ́ẹ̀ tó fi ní pè mí kí ni máa pè kí ni mo ní ìdílọ́wọ́ tí wọ́n máa fi máa pè toro ti jóbìnrin sìn so mo mọ́dọ̀ máa fi pè pè pè pè wáì ó jẹ́ kó máa oh my god. gbé aago ẹ̀ náà gbé aago ẹ̀ náà. ṣó ń disturb ẹ ni. no no no kàn gbé. hello. hello Démọ́lá báwo ni nǹkan báwo ni iṣẹ́ lè ní. mo máa wà òkè mi wà lọ́fíìsì ìwọ ń kọ́. okay fine mo kàn ní kí n check on you náà ni ó oh, ó kàn ní kó gbóhùn mi rà ẹ́ <laughs> ẹ ṣe gan jàre. alright um, hello mo kàn ń gbọ́ nǹkan kan mo fẹ́ suggest uh, mi mọ̀ bóyá ó possible ká ríra ní weekend yìí for you know. <laughs> over what? where? hello? hello? hello? hello? hello? hello hello. mo ní láti pa fóònù wọn sí orí wọn tí mo sọ fún ẹ kí ló ṣe fi mi àti orí ojú orí kọ́ tó jẹ́ kí n pè kí n sọ sọ pé ṣáàlì rẹ wà ní weekend ṣáàlì rẹ ní weekend kí ló mí ìgbà pé ṣáàlì rẹ ní weekend mo ti pa fóònù. what. Ah, I mean, okay, ó pọ̀ ti fún ọmọ mi létí ló dé? ó ní ìṣẹ̀lẹ̀ ìrọ̀lá over the weekend. lẹ́yìn yẹn kọ́ kí ló tún sọ. ohun tó sọ náà nìyẹn kí ló fẹ́ rí fún ẹni tí mo àfọ ẹ̀dẹ̀ tí mi ò gbé kọ́ọ̀lẹ̀ ó tún ní pé ṣé mo lè rí òun ní weekend what for what for. torí ẹ̀ ló ṣe pa fóònù. Dèmọ́lá kí ló ń ṣe ẹ́. ó wà ok. no mo mean medically are you fit. medically i am okay i am right. so go straight to the point what are you talking about. tẹ́mílì mi ò understand ẹ mọ́ then ọ̀rọ̀ ò yé mi. ìwọ ni ọ̀rọ̀ ara ò yé rẹ what is your problem with this. o torí obìnrin tó ń pè é o pa fóònù fóònù tó yẹ kó rí ẹ náà làwọn client ẹ máa pè é sí. ẹ kò sí problem àní mo pa fóònù for now tí mi ò bá pa ń sìn ó máa tún padà pè mí. kí ló ń dáníjàre kí ló ń ṣe wọ yìí náà kí ló ń ṣe ẹ kí ló ṣẹlẹ̀ ṣé o rí bí ẹni pé kíní yìí nǹkan mi tí ó ti ń jọ pé nǹkan mi wà ń bẹ̀. ṣé mò ń fi ara mi bí ọkùnrin ni àbí mò ń constitute nuisance ní àárín ara mi báyìí. what is it now? ọ̀rẹ́ mi kí ló ṣẹlẹ̀ ṣé mo pé mo pe candidate yẹn sí mo kàn ní kí n gbọ́ àlàáfíà yìí ní kí n kí o ṣé mo kàn suggest bóyá a lè ríra over the weekend for a drink or something ṣé mo kí bọ̀bọ̀ ipa fún ọmọ mi létí ni ṣá èmi ó pa fóònù ó yọ ó pa fóònù mi létí ni ṣá ọ̀rẹ́ mi calm down obi kò possible kó pa fóònù náà o ìwọ náà ṣáà mọ nẹ́tíwọ̀kì ìlú wa yìí ó lè jẹ́ pé nẹ́tíwọ̀kì ni ò dá lórí fóònù ẹ̀ mo níyàn pa fóònù ọ̀rẹ́ mi kò lè pa fóònù ọ̀ oh, ok ó tún wá possible bóyá bó ṣe ń bẹ̀ sọ̀rọ̀ kò yẹ bóyá fóònù dédé kú lójijì nǹkan tó máa ṣẹlẹ̀ nìyẹn. àló pa fóònù ni mo dá tóun tíyàn bá pa fóònù ọyàn létí yàtọ̀ náà ó lè pa ṣùkọ́. ok ok i'm calling back i'm calling in. báwo <clears throat> ah, kò tí ì jẹ́ pa fóònù mi létí lẹ́nu ìwé kí ló yẹ fa gbogbo Thank you oh oh oh okay i get it now ṣé o mọ ọkọ tó ṣẹlẹ̀ eh. ó pa fún mobility ó dẹ̀ switch off. no ọ̀rẹ́ mi kò rí bẹ́ẹ̀ ní ilẹ̀ kú ni náà. ó lè lọ máa charge ẹ̀ ọ̀rẹ́ mi that's so nice. Eh, nǹkan tó máa ṣẹlẹ̀ nìyí. no this guy is cheap. Oh o sọ pé o pé lọ́mọkùnrin kí ló tó wá ń sá fóbìnrin tó lè tẹ́lẹ̀. no mo ti rí pé nǹkan mi wà ń bẹ. bẹ́ẹ̀ni nítorí kì í ṣe gbogbo ẹni tó kàwé olórí ẹ pé kì í ṣe gbogbo ẹni tó di táìmù olónílàkàyè ó sì mm-hmm kí ni tiẹ̀ pẹ̀lú nǹkan tó wà lẹ́sìn. tèmi pọ̀ mbẹ́. ọ̀rọ̀ tá a sọ o mójútó ọ̀rọ̀ ọlọ́rọ̀ ló gbé mórí what is all that. ọ̀rọ̀ ọ́fíìsì là ń sọ ọ̀rọ̀ ọlọ́rọ̀ tó ń sọ ọ̀rọ̀ gbèsè ayé ẹni tó bá jẹ́ pé nípa ti ọ́fíìsì ọ̀gá mi ló jẹ́ náà tó bá di nípa ti ọ̀rọ̀ ọ̀rọ̀ gbèsè ayé ẹ̀yẹn mo gbọ́dọ̀ dá sí torí pé ọ̀rẹ́ lèmi àti ẹ̀. so ọ̀gá ni mo jẹ́ sí lọ́fíìsì ọ̀gá tí mo jẹ́ sí ni mo fẹ́ fi sọ́ọ̀sì pa ọ̀rọ̀ yẹn ti jẹ́ ká fèsì ọ̀rọ̀ ṣe tá à ṣe. ibo ni màá sáyẹ̀nsì bẹ́ẹ̀. Ah, ẹ ìwọ ni kò fi hàn mí gẹ́gẹ́ bí ọ̀gá sọmọṣẹ́ fi hàn because mi mọ ètò kan pẹ̀lú ọ̀rọ̀ tèmi ń sìn i don't know jókòó mi ẹ̀ ò gbọ́dọ̀ lọ àyè sọ̀rọ̀ lọ́wọ́ o ah. ẹ̀ nà án má lọ mi ò lè control ẹ̀ mọ́ àbí mi ò lè control ẹ̀ mọ́ kó o tó ṣàbí gbómi lẹ́nu àṣàdé club àbáṣàjáde kí ló kàn ẹ́ kí ni problem yín pẹ̀lú ọ̀rọ̀ obìnrin pẹ̀lú mi náà. Ah. Láre, báwo ni ṣe wá òkè? Ah, Àmọ́ òkè, ìwọ́pọ̀. I'm fine. Bọ́ọ̀ tó kún bọ̀, mò ń kí ẹ nà ó are you sick upstairs kí ni gbogbo mi ni gbogbo yẹn ṣé bó ṣe dé o expect kí n fò sí ẹ lọ́rùn ni or something ló ń kí mi bọ̀ tó wá ń kí mi kọ́. Tòkunbọ̀ jọ ṣe o kàn fẹ́ kí n gbà pé ó ti tán just like that Tọ́pẹ́ you don't understand she just pick up her phone and said òun ò ṣe mọ́ just like that ṣé kí n kàn gbà náà pé ó ò ṣe mọ́ náà ni Tòkunbọ̀ tó bá jẹ́ pé mo ṣẹ̀ kan ni má bínú torí Ọlọ́run Larry, can you please leave my house this minute? Tọkànbọ̀ mọ́ ń bẹ̀ náà ni torí Ọlọ́run. Larry! Get out of this house! Oh, you don't want to leave? Fine. Shuri, I'm giving you last warning. The next time tó bá tún step SSC sí inú ma make sure pé mo wẹ̀sùn sí ẹ and you will be rot in jail. Wọ́n máa gbàgbé ẹsẹ̀ wọn ni. You idiot! Larry, Larry, Larry, ojú mi dáadáa. Ṣé orí bó the ń bínú? Ó ti ń bínú kọ̀kọ̀. Ṣé orí nǹkan tó sọ yẹn gangan lèmi náà máa tẹ̀lé o? Èmi bá advice ẹ pé kó o jáde nínú ilé wa ń sìn sìn. Ṣé yẹn? Dẹ̀nu sọ Stephen kan lẹ́ẹ̀kan pé kó má wá sínú ilé mọ́. that. má try láti wá sínú ilé mọ́. Ẹ jọ please leave. Papa. Can you please leave? Ìwọ náà fẹ́ kí n jáde fẹ́ kó jáde ní ìjáde sẹ́ ṣé nǹkan tí o care for uh, drink water or food. nothing i'm fine. Ah, nothing báwo this is your first time here o lè sọ pé nothing kí ni nǹkan tó care for gangan. seriously nothing i am good. no mo insist pé o gbọ́dọ̀ mú nǹkan kan. ìyẹn ah, ga o okay water will be fine. water water water. and water is life. I'm coming. <laughs> okay. okay. Okay. Like I said, water is life. thank you. Um, so báwo wà ní ìyàwó àtàwọn ọmọ ńkọ́ i mean. ìyàwó àtàwọn ọmọ ó fọ̀rọ̀ ìyàwó àtàwọn ọmọ lẹ́jà rita ló ń fẹ́yàwó fẹ́ mọ́ kí ni tèmi pẹ̀lú ó mú fẹ́yàwó. no no no no no mo mean pé kò ní dáa gẹ́gẹ́ bí obìnrin kí n wá kí ọ̀rẹ́ mi ọkùnrin kí n má tiẹ̀ lè bèrè ìyàwó àtọmọ at least tọ́ máa lọ wọlé tọkàn lọ́rọ́ obìnrin bíbá kó ló má lọ gba acid lára oh, àbí. ó ẹ lo wọn ẹgbẹ́ mi àti ẹja náà first time tí mo ṣẹ̀ṣẹ̀ máa rí ẹni wo ni kí ló ń fa ti ìyàwó kí ló ń fa kóró ìyàwó lẹ̀ jẹ́ ká sọ̀rọ̀ lára. Mm-hmm. Ah, ah, kò possible now èèyàn ò lè dàgbà tó yẹ kó look this good kó wá sọ pé òun ò níyàwó àti ọmọ ah, tí ò bá tiẹ̀ sọ ọmọ ìyàwó ti máa wà. wọ́n ti sọ ọ̀tẹ̀ sí máa ṣèjì ẹ̀fọ́ ẹ̀ o kí ni gbogbo rárá dáadáa tó ń sọ o dẹ̀ respect ara ẹ̀ mo ní kò stop ẹ̀ kò stop ẹ̀ o dẹ̀ continue láti máa sọ what's up. okay okay okay um, so what's up what do you do for living. insurance company ni mo ti ṣe um, tó wà ní agbókè. Eh, um. what do you do. Ah, well developer lèmi uh, estate uh, developer a máa ń ra ilẹ̀ síbi tó wà pàgàn a máa ń develop a máa ra odidi ilé a máa demolish ẹ àtúnkọ you time like time gangan generally. kí la gbowó ẹ sọ gbòmí. i mean okay like almost six thirty or something. oh six thirty to seven ah mo ṣàwòkú bí atọ́dọ̀ mi ò fẹ́ correct ni bàbá jọ tó ló ń fi ń kùn mí mi ò kì í pẹ́ sùn kílẹ̀ tó sùn lálẹ́ mo tún máa dáná you see mi ò rò pé mo rí lè ní time. Um, o fẹ́ sóúnjẹ right? Exactly. all right why not I'll do the cooking. do the cooking for who? I'll cook for you. why? okay because obìnrin ni mí obìnrin dẹ̀ mo jẹ́ stage ọkùnrin lọ ṣé kí n ṣe gbòkó kọ̀ọ̀kan ṣọ̀ tó ọkùnrin máa ń ṣe náà. no mo fún ẹ lóúnjẹ lẹ́kọ̀ọ́ ká ló gbà láti jẹ́ kí gbóúnjẹ yẹn wà ní wàá wo orú oúnjẹ tí màá ṣe fún ẹ but i'm sorry na èmi ni màá ní láti ṣe fúnra mi mo tí mo try láti sọ ni pé mi ò really ní time torí màá ní láti concentrate kó jẹ́ mi nìkan ni màá wà tí màá fi ráyè dáná àti lọ sùn. ok èmi náà dẹ̀rùn sí pé mo sọ pé mi ò fẹ́ nǹkan kan lẹ́ẹ̀kan but ó insist pé mo láti mu nǹkan so ó force mi mu omi so this time around èmi náà insist i'm doing the cooking i'll cook for you and you're gonna love it. àwọn kan wọ́n fẹ́ sè é wà kí ló wà lẹ̀ kí ló wà lẹ̀ kí ló wà lẹ̀ where's the kitchen. ẹ jẹ́ àfọwọ́n lẹ́rọ̀ ká fara balẹ̀ fún bọ̀dá wa ká máa wòye bọ̀ o ìfẹ́ gan wa ìfẹ́ rè tẹ́lẹ̀ ń fa abẹ́rẹ́ gùn lélẹ̀ kí ló kórìíra obìnrin fún lọ àfàìmá dóhùn. ìmú fúnra lọ́wọ́ èèyàn kan ò lè dúró ní méjì méjò bẹ́ẹ̀ bá tàn mí mi ò bá mi àbóǹtàǹbù màmá ni ẹ wá wo wọ́n tá ò pè ní. ìfẹ́ gan-an ìfẹ́ gan-an ò ní fẹ́ rí ọ̀rọ̀ obìnrin ẹni fà bẹ̀rẹ̀ bí ẹni fà bẹ̀rẹ̀ kò lè tó bá gbọ́ àfàìmọ̀ kábàámọ̀ ọ̀nà o kò nìkan bíbọn gbóhùn lọ ẹni ò mọ̀ ọ̀nà o mà ní ìṣìràn rárá ẹni lọ́rọ̀ ẹ̀ tó bú sẹ́kún ló yẹ ká kí bẹ̀rẹ̀ ṣá kiri ọ̀rọ̀ ni kò yẹ nìkan ká máa wò yẹn. má o. kọ́ ló fẹ́ nìyẹn o. kọ́ ló fẹ́ nìyẹn o. a ti gbọ́ ti pẹ́ pẹ̀lú láyé wa o. what what what what what what what what what do you mean now after eight lawa ó dẹ̀ sọ pé oúnjẹ sì fẹ́ rẹ́dì mo rò pé o fẹ́ wá sọ fún mi pé o ti ṣe tán. what do you mean what am i saying mo ń sọ oúnjẹ fún ẹ ṣé o rò wípé oúnjẹ dàrúdàpọ̀ tẹ̀yìn ọkùnrin máa ń ṣe lèmi ń ṣe ni sórí ilé tèmi ń ṣe fún oúnjẹ tó máa enjoy gan ni because mo farabalẹ̀ ṣe ni so delicious you taste it. I thought you were here to tell me you are done with the food. just chill. but look at the oh. time. you enjoy this. you enjoy this. àìmájòhun tá a ń ronókun wá ní ọ̀tá obìnrin ni. ọ̀rọ̀ yìí mú fura lọ́wọ́ èèyàn kan ò lè dúró ní méjì méjò tẹ́ ẹ bá tàn mí mi ò ní tàn bá mi àbóhun tá a ń ro màmá ni ẹ wá wo ọ̀tá obìnrin ni. ìfẹ́ gan-an ìfẹ́ gan-an ìfẹ́ rè ọ̀rọ̀ obìnrin ni. bí ẹni kò ní àfàìmọ̀ gbọ́. pàǹgò lọ́kùn wá ní nọ́mbà obìnrin ni. bẹ́ẹ̀dá bá mọ̀ ọ́nà o kò nìkan bíbọn gbọ́n lọ ẹni yóò mọ̀ ọ́nà o màá ní ṣìnà ara ẹni nọ̀ra ẹ̀ tó bú sẹ́kún ṣó yẹ ká kí pẹ̀lẹ́ ṣá kí ní ọ̀rọ̀ ni kò yẹ nìkan ká máa wò yẹ. gbogbo máa bí ìkan mi ó délẹ̀ kẹta tí máa pè báyìí tí ò gbé fún mi àbí imú ẹlẹ́dẹ̀ tí wọ́n gbà ni obìnrin obìnrin so Tókunbọ̀ fúnra rẹ̀ ó ní interest tẹ́lẹ̀ ó kàn ń pretend ni ṣé kò ṣe kó ti kí wọ́bọ́ ìmọ́lẹ̀ ṣá mo rúgo mo rí mú ètè sọnù ìyẹn Tókunbọ̀ náà ah, <laughs> adélé wá bá mi ọmọ ìyá adélé bá mi. ó ga o àwa máa rò wípé imú ẹlẹ́dẹ̀ ti wọ gbàánu. mo má bínú má bínú nǹkan kan wà tí mo ti ẹ̀kọ́ fẹ́ jẹ́ kó yé ẹ ṣó mo wí pé ìbọ̀bọ̀ tí mo wá báyìí mi ò máa rí rí èèyàn bíi tiẹ̀ rí. kí ni wo o jẹ́ bìlíìfù wípé bọ̀bọ̀ yìí kò appreciate mi kan bọ̀ kò tí appreciate wípé mo jẹ́ obìnrin pé mo wá sọ́dọ̀ ọ̀hún. in fact ibi tó le dé mo ní láti tú gbogbo ilé ẹ̀. kí n lè mọ̀ bóyá obìnrin kan wà láìfẹ́ or something bọ̀ ẹ̀rọ òun kò sí traces obìnrin kankan nínú ilé are you serious? as a matter of fact inú yàrá yìí ni mo ti ń bọ̀ ọ́n sí i checked everywhere kò sí anything tó jọmọ́ nǹkan bí obìnrin bí obìnrin nínú ilé ẹ̀ but kò tiẹ̀ rí tèmi rò kò tiẹ̀ ta sí mi kò tiẹ̀ rán mi ah, i'm just bothered. nǹkan tá à ń sọ gangan nìyẹn ọ̀rẹ́ mi ó lè jẹ́ wípé obìnrin kan ti break heart ẹ̀ rí ni yes ìwọ náà wò ó sìn ìwọ fúnra rẹ ò gbádùn. pẹ̀lú bó ṣe wá sọ̀rọ̀ bọ́ yẹn sìn ó ní láti jẹ́ wípé bọ́ yẹn náà ti sán lórí rí. kò gbádùn àti sán lórí ṣé ìwọ náà rí wípé tú ẹ̀yìn méjì ó ti gé fọ̀. Ah. yes ọ̀rẹ́ mi wò ó ṣeré ìwọ ni kó wá gbogbo ọ̀nà òun mọ̀ àti etí obìnrin náà òun ṣé yí ara nǹkan tí máa ń sọ fún ẹ̀yìn kó lò fún un kó jẹ́ kó gbàgbé lọ́wọ́ kan kó lè ní interest gangan ṣé yẹ. okay all right ma get back to you ma get back to you i have to go now later. hello hello ah <laughs> mo ti cut onírànù ni kò serious rárá ah kí ló ṣe ọmọbìnrin náà eré orí igi àṣekọmẹdù èmi ló ń pretend fún yẹn o. Hmm tó bá ṣẹlẹ̀ lọ́la kó wá jí sèmi. Mm, mm, mm, ọmọ ìgbìmọ̀ padà gbàgbé láti mọ̀. wá wọ ẹlẹ́kàn mo rí pò ń sùn so mo fẹ́ disturb ẹ oúnjẹ yẹn ti ready nsìn. mi ò understand oúnjẹ kan ti ready so o wá sínú room mi láti wá wò o ó wọnú room mi. Mm, so mo rí pò ti sùn lọ mo á ní kí n má yọ ẹlẹ́nu pé tó bá jí fúnra rẹ̀ nígbà yẹn wà dẹ̀ jẹun. are you sick? Ah, hmm? orí ẹ̀ dàrú. Ah, kí ló ṣẹlẹ̀. omi kò ní gọ́ọ̀tù wọnú room mi wá láti wá ṣe kí ni. àwọn ah, ibo ti ní ṣẹ̀tì mo mú nínú wardrobe nígbà tí ọ̀rọ̀ òtútù mú mi. o gbọ́dọ̀ wardrobe mi láti wá mú shirt kan láti wá mú aṣọ kí ló ń ṣe tó tutù fi mú ẹ kí ló ń ṣe mí di táìmì tó tutù fi mú ẹ. kí ló ti le tó gbogbo eléyìí what's going on kí ló ṣẹlẹ̀. oh okay okay calm down abi yeah. no problem kò sí wàhálà mo máa calm down Dada. stand up now tó ti yẹn sẹ bọ́ṣẹ̀tì yẹn kò lè jáde. ọ̀wọ̀ àgọ́ ni this is to twelve ojú mi ti fọ́ ni kó bá sọ pé kí n wo táì àbúrò ẹ̀ tó bá sọ fún wáṣọ ẹ̀ máa fọ́ orí ẹ̀ dànù are you sick or something kò lè bá ẹ sọ́sọ́ pé kí calm down nínú ilé Get me calm down nínú ilé mi. ṣùnà àwọn kí ni kí ni gbogbo ilé yìí. kí ni wọ́n ṣe ń bí tí ilẹ̀ fi ṣú. take this guess how. àlọ́ ah, ilé ti ṣú. ilé ti ṣú. ilé ti ṣú. what time sex. ilé ti ṣú this is midnight. Then what are you doing here to this time? kí ló ṣe the time eh? Are you okay? Get out! What does you mean by Go get out, bro. Get out! Get out! What's the meaning of all this? Meaning of what? No, but it's clear. Nínú ilé ẹ̀ ló ti sọ fún pé wọ́n dùn lẹ́kọ̀ọ́. Wọ́n ti bí. Ṣé o ò ní fọ́tí tẹ̀ sọ ni o? Ṣé o ní fọ́tí nǹkan ṣe é? anything to bá plan tàbí tí wọ́n fún ẹ pé kó wá lò nínú ilé ó ti bàjẹ́ o. Kò yẹ ẹsẹ̀ torí mi mọ nǹkan tó ń wá. Now get out. Fílẹ̀ fún. Náà. Kọ̀. Kọ̀ hello sir. bó ṣe ń wo nuisance eh, yìí. èmi ni nuisance. mi ò fẹ́ rí mọ́ nínú ilé tó bá pẹ́ kó tó kúrò nbí wàá rí nǹkan tí màá fojú ẹ rí lè jáde sí ti jáde kúrò lórí gèètì ẹ ti jáde mu mí nìyẹn ti jáde. Ah, eh, eh, ọ̀gá ẹ wo èṣù rí because nígbà táwọn kọ́kọ́ dé tí mo rí pé wákàtí ń gorí wákàtí ìṣẹ́jú ń gorí ìṣẹ́jú tí mo wá rí pé mi ò gbọ́ nǹkan bí ariwo yẹn ṣe lọ tó kàn wá lẹ̀ ṣe é ibẹ̀ ni mo ti wọ́n pé ah, apẹ́kú tó jẹ wọn ọ̀gá àṣẹ wọn ò ní jẹ̀bàjẹ́ eh, eh, eh, ayọ̀ ọkàn yín rèé ẹ̀ tó jọra ibẹ̀ ni mo ti fọ́ ẹ sọ pé èèyàn fọ́ ibẹ̀ ni mo ti fọ́ ẹ jọra. èmi àti ẹ jọra bí. ẹ wà níwájú jáde pé ẹgbẹ́ èèyàn jáde èmi ò fẹ́. èmi àti gbèrè tó kú èèyàn jọra. tó ti kọ́ sick àbí. mo introduce yourself.

aláṣẹ́wò ìmí ti pa ìyàwó àgbà tẹ́lẹ̀. ok ti dada ti dada kò wọnú ẹ lọ sókè very good bó ṣe tí mo very sure pé báyìí ló ṣe máa tilẹ̀ fún ẹ lọ́la báyìí máa tilẹ̀ fún ẹ. ẹni ò mọ̀ ọ́nà ó mà ní ṣìnà rárá. Oh. Eh, ìyàwó ọ̀gá tẹ́lẹ̀ ìyàwó ọ̀gá tẹ́lẹ̀ nobody drop you off nobody. kò yẹ nìyọ ah. ká máa oh. wò ẹ́. ló ti kún bọ̀rọ̀ ó ṣe kí ni oh my god ah, oh my god ó lé ẹ jáde lóru yìí ah, oh my god mi ìdẹ̀wá ní mọ́tò lọ́wọ́ báyìí kí la fẹ́ ṣe báyìí eh, kí ni gbogbo eléyìí báyìí okay okay I'll do something now okay just calm down I'll do something okay. Ah, ó kí mo fẹ́ ṣe báyìí sìn kí ni mo relé kí mo fẹ́ ṣe báyìí ah! àbúrò olórí burúkú wo lọkùnrin báyìí ó lé ọmọ ọlọmọ jáde lókojú ooru look at the time ah! àbí kí ló lè ṣe fún ọkọ náà àbí kí ni gbogbo eléyìí. ẹ wá wo ọ̀tá obìnrin ni ìfẹ́ gan-an ìfẹ́ gan-an ìfẹ́ rẹ̀ ọ̀rọ̀ obìnrin. Lekan, what is the meaning of all this? What are you doing here? I mean, what exactly are you doing here? No wonder, mi náà sọ náà, nígbà tí mo ti rí mọ́tò náà tó ti yọ lọ́ọ̀kan, tẹ́mi náà ti tán fún láì ti bí ẹni tó rí ẹ̀ pé bí àṣìírè, mo ti mọ̀ wípé nànà entity kan ló máa jẹ́, and I'm not surprised, here you are, mo ti rí pé wọ́n náà ni. O ò dé farabalẹ̀ náà, ìwọ ló yẹ kí mi máa béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló ṣe ń bí ọ̀rẹ́ ẹ̀ ló pè mí pé wọ́n lé ẹ jáde lóru ní nọ́mbà five ẹ̀hẹ́ ilé yẹn náà lélẹ̀ kí ló ṣẹlẹ̀ tán lé ẹ jáde lóru kí ló ṣe fún wọn. Tèmítọ́pẹ́ pe ìwọ. yes now. ó ń sọ sítórí òṣì sítórí ìranù fún ẹ àbí Tọ́pẹ́ pe ìwọ àbí ok ok hmm, Tọ́pẹ́ pè ẹ́ oh my god ṣé nǹkan tèmi sọ fún nìyẹn. má ṣe sùúrù náà ó ní ìdá ti pè padà ó ṣáà ti pè mí mo dẹ̀ ti wá ń sìn. ó ti pa fóònù ẹ Tọ́pẹ́ ti pa fóònù ẹ ah kúnbọ̀ kí ló ń ṣe ẹ́ ó ṣàmọ̀ pé kò sí mọ́tò lọ́wọ́ ẹ̀ èmi dẹ̀ ti débí láti wá gbé ṣó yẹ kó tún máa complain wọnú mọ́tò kí n máa gbé no no no i'm good i'm good o lè máa lọ mi ìfẹ́. Mm. Tókunbọ̀ jọ ta ló fẹ́ gbé ẹ kúrò ń bí lórí ọlọ́run ní jẹ́ ká ara kò bá wá wọlé kí n máa gbé lọ. Tókunbọ̀ náà ń ó dé wá. Ah. Ah. Ah. oh god. ló ṣẹlẹ̀ máa bọ̀ wájú náà ó dẹ̀ wá jókòó sí ọ̀nà àṣàyè. wọ́wọ́wọ́wọ́ torí ọlọ́run tó bá mọ̀ wípé ó fẹ́ máa rò mí lẹ́jọ́ ni jẹ́ kí ọ̀rá bọ́ọ̀lù ẹnu mọ́tò dédé jẹjẹ kí n bá fẹsẹ̀ rìn lọ bá rò mí lẹ́jọ́ àtọ̀ ok. kò lè tó yẹn jókòó síbi tó bá ti wọ̀. o ah, lé obìnrin jáde ní twelve o'clock lóru mo lè lé obìnrin jáde ní three a.m. láàárọ̀ yes kí ló ń tọ́ láti sọ. bẹ́ẹ̀ ni. kí ló kí ló sọ de gbogbo eléyìí. kò sí nǹkan tó sún mi tébẹ̀ ju pé ó fẹ́ máa rò pé òun smart ju mi lọ ni now ó ń play prank pẹ̀lú mi ni now kí ni ìtumọ̀ yẹn kí ló ń ṣe nínú lẹ́mẹ̀ títí di time yẹn kí ló ṣe ń bẹ̀. kí ni mo rò pé ń ṣe ń bẹ̀. mo lè jáde ni mi ò mọ tó fẹ́ ṣe ń bẹ̀ náà ni mo ṣe lè dànù mi ò mọ mi ò mọ. <laughs> jọ má bínú tó bá wà nínú ilé ẹ títí di àsìkò yẹn àbí wà nínú ilé ẹ di àárọ̀ kí ló fẹ́ ṣẹlẹ̀. kò sí nǹkan tí mo wò kó bí ó fẹ́ ṣe ju pé tó bá di àárín òru akọ̀wọ́nú rúùmù mi wá á dẹ̀ di nǹkan mi mú lọ ó tán tí ò dẹ̀ sáyé ẹ̀. tó bá wà di nǹkan ẹ̀mú yẹn so ó fẹ́ já kúrò ń bẹ́ àbí. kí ló mí ìbàdà. jọ má bínú kí ni nǹkan tí ó ń ṣe ẹ gangan kọ́kọ́ fúnra rẹ̀ kọ́kọ́ rí pé ó wà atlas nígbà tí o lè lé obìnrin jáde ní irú àsìkò yẹn kí ló fẹ́ kó ṣẹlẹ̀ sọmọ lọ́mọ. o tó bá wù kó ṣẹlẹ̀ sí i ohun tójú ẹ̀ ń wá lójú ẹ̀ rí ohun tó bá fẹ́ kó ṣẹlẹ̀ sí. stop gbogbo eléyìí ok stop gbogbo eléyìí o ti ń dàgbà. o ṣe o ti ń dàgbà mo ti gbọ́ kò kí n pẹ́ tírun funfun máa bẹ̀rẹ̀ sí ní yọ lójú ní mùsìn. ẹ o do do do do tó bá dẹ̀ yọ lójú mi ṣé máa já tójú mi máa fi kún tiẹ̀ ni àbí báwo filẹ̀ bẹ́ẹ̀. yọ báwo ni kí la fẹ́ ṣe lórí ọ̀rọ̀ àwọn fáìlì àwọn. má wulẹ̀ sọ fáìlì kọ̀ọ̀kan tó bá jẹ́ wípé kí má má dá sọ̀rọ̀ ẹ̀ mọ́ kò sí problem wọ́n náà má fi lọ mí. ẹ kò sí wàhálà tó bá ti mọ̀ pé o mọ̀nà tó lè fi dá sọ̀rọ̀ mi mọ́ then má dá sí mọ́ èmi kò ní sọ mọ́. máa rìn láti òní lọ jẹ́ kára máa ṣe ṣe ọ̀gá sọmọṣẹ́ níbi iṣẹ́ tàbá wà eh. lọ́fíìsì ọ̀gá sọmọṣẹ́ tàbá wà níta ọ̀gá sọmọṣẹ́ that's it. ẹ eh, kò sí wàhálà jẹ́ ká kú filẹ̀ bẹ́ẹ̀ eh, kò sí wàhálà ẹ filẹ̀ bẹ́ẹ̀ tí ó ti yẹ ẹ̀sìn tó bá ti mọ̀ pé o ní ọpọlọ torí kì í ṣe gbogbo ẹni tó lo táì sọ́run náà ló ní làákàyè mm. bí mo ṣe sọ lóòótọ́ sọmọkẹ́ mo ti mo máa ń sọ nípa ọ̀rọ̀ ẹni yẹn so ti ẹ eh, lọ gbé fáìlì àwọn botfield wá fún mi. kò sí problem eh. gbogbo iṣẹ́ tó bá fẹ́ràn mi sì rárun mi ṣé fáìlì ni kí n lọ gbé wá ni àbí wo and then àwọn fáìlì wo ló fẹ́. lọ gbé yẹn wá ná lọ gbé yẹn wá ná lọ gbé yẹn wá ná lọ gbé yẹn wá ná lọ gbé yẹn wá ná ṣùgbọ́n tó ti yẹ kò sí tó kàn ẹ pẹ̀lú ọ̀rọ̀ tèmi tá a bá dẹ̀ pa iṣọ́ tí ò bá ti tètè yẹ then máa wòran tiẹ̀ kí ló kàn ẹ pẹ̀lú pé mo léèyàn jáde èèyàn wà nínú ilé ọ̀dọ̀ mi títí dàgbọ́ méjìlá àbọ̀ what is that? wá sọ fún mi pé tó fẹ́ já ni tó fẹ́ já ni tó bá dì mú ńkọ́. ọ̀rẹ́ mi ò ti tó it's okay take care, easy now látẹ̀kùn tó ti jáde síbi báyìí okùn kí náà ni òun wá ibi ẹkún mu kí ló fẹ́ fi gbogbo ilé ṣe báyìí. mm Bímpé. Yes. Come here, come here, come here, come here. Wọlé síbí. Oníyẹ o, jókòó. Kí ló ṣẹlẹ̀? Mi ò gbọ́ nǹkan tó ń sọ dáadáa lórí fóònù ẹ̀sán. Kí ló ṣẹlẹ̀? Eh? Kí ló ṣe Tòkunbọ̀? Ṣòṣèré. Ṣorí láti òru tó ti dé, inú ilé ló jókòó sí o. Ó kọ̀ kó jáde síta. Ó jáde fifteen minutes lọ. Ṣé láti ọ̀dọ̀ ti jáde ẹ̀ ibẹ̀ ló sùn sí tó bẹ̀rẹ̀ sí ní wọ ẹkún mu mo ti bẹ̀ títí títí ó kọ̀ kó stop ẹkún òun ló bá ń bẹ̀ o ṣé bí ọkùnrin lórí burúkú kan ló lé ọ̀rẹ́ mi dáyé lọ́gànjọ́ òru pé kó máa lọ o kó kúrò nílé òun. kò sọ òbí òun ọkùnrin mi sẹ́nu ikú i don't know. ní sùúrù mi get wọn as in wọn lé tòkunbọ̀ wa yìí jáde as bó ṣe rí ṣé ojú ọkùnrin yẹn fọ́ ni ṣó ó ya wèrè ni. yes ṣé o gbọ́ kò tí mò sọ ni but níṣòro tó lè mú ọkùnrin kó lé irú tòkunbọ̀ yìí jáde kúrò nílé lóru ó ní láti jẹ́ pé nǹkan mi wà. nǹkan tí mò ń sọ gan-an nìyẹn nǹkan tí mò ń sọ yẹn gan-an lèmi gan rò sọ́rí mo máa ń láti treat fọkàn bọ́ yẹn ni mo máa treat fọkàn bọ́ yẹn nicely ah, ah. ìwọ náà wò ká ní bí ó ṣe lé ọ̀rẹ́ mi kúrò nínú ilé ẹ̀ ní òru yẹn tó bá lọ pàdé kú lọ́nà kan tó bá kú dànù kan dá mi lóhùn kí ni ká máa sọ nǹkan tó rí tó fi ní ọ̀rẹ́ dẹ̀ ní òru pé kó jáde kó nu lẹ̀ torí pé ọ̀rọ̀ tó wà lẹ́rìí pé mi mo ti tòkun bọ̀ sílẹ̀ náà bí wọ́n ti pé mo ti sílẹ̀ náà. Tope no please Bigbe I beg you guys let him be I feel like ọba bá tẹ. no no no no no don't even go there má sọ fún mi pé títọ́ o mọ̀ mí dáadáa ọ̀rẹ́ mi láti secondary school dé university o mọ̀ mí gangan o mọ̀ pé mi ò kí ń gbọ́ mi ò kí ń gbà ní ṣé o rọra fi mí sílẹ̀ o jẹ́ kí n treat fọkàn bọ̀bọ̀ yìí gangan nǹkan tó rí gangan tó fi lé e jáde yẹn mo fẹ́ mọ̀ I want to know so pẹ́ ní sùúrù náà wo ẹni tó léèyàn jáde lóru nírú táìmù yẹn ó lè jẹ́ ritualist náà. kó jẹ́ ritualist èmi ò mind mi ò mind òun kọ́ ni mo ṣe fẹ́ treat fọkàn pẹ̀ sọ́rí di ó lè ti kàn máa ṣe ni pé màá lọ rìpọ́tì ẹ̀ fọlọ́pàá tí wọ́n dẹ́ rìpọ́tì ẹ̀ tán owó dé nìyẹn business dé nìyẹn máa fi jẹun ní lọ́wọ́ kan. Tọ́pẹ́ calm down okay what if tó bá yẹ pé bọ̀bọ̀ yẹn bóyá nǹkan mi ló wà ń bẹ̀ nǹkan tí ò tẹ̀ tún ṣe ritualist rárá. ó ń bọ́ ọdún àlọ́ pátá ó mo fẹ́ mọ̀ gbogbo ẹ̀ kọ́kọ́ gan ni màá fi mí nẹ̀ ah, kí ló ń sọ yìí ẹ eh, ọ̀rẹ́ ṣé wọn náà rí kò tó wà lẹ́ni tó bá yẹ pé ọ̀rẹ́ wa ti kú ńkọ́ ṣé náà wọn bá sọ náà máa sọ ni. ọlọ́run mo máa treat for kọ̀pẹ̀sẹ̀ mo tún bá bẹ̀ mi ò mind ah ṣíbí mi ni àwòrán ah, ah, mi mọ̀ mi náà bèrè lọ́wọ́ ẹ̀ ó mọ̀ mi dáadáa. gbogbo tó bá ṣe ló máa gbà gbogbo tó bá ṣe ló máa gbà ó ti wù kán rí gbogbo ẹ̀ ló máa kẹ́sùn ẹ̀ pátápátá. <laughs> gbogbo ohun tó bá ṣe ló máa gbà gbogbo ohun tó bá ṣe ló máa kẹsàn ẹ. bó ti hùn kọ́ rí kò sí bó ṣe fẹ́ ṣe ilé ayé yìí náà ló ti máa gbẹ̀san tó ṣe ilé ayé yìí ló máa kẹsàn gbogbo nǹkan tí o bá ṣe wá gbọ́ wàá gbà nílé ayé yìí àwa tọ̀run náà àtúnṣe kí ni àtúndá sí i wò ó tó bá máa dájọ́ ẹ aṣọ rock lọ́ máa gbé ẹ lọ ibẹ̀ náà sì máa lọ ṣèdájọ́ ẹ ibẹ̀ náà máa ṣèdájọ́ ẹ ibẹ̀ náà sì máa ṣèdájọ́ ẹ <laughs> gbogbo tó bá ṣe ló máa gbà. <laughs> sọ fún mi gan ibùkọ gan ni ilé ẹ níbi tá a wà yìí. ẹ wo ẹ lè mọ bẹ́ẹ̀ torí ẹ mo ṣe ní kẹ dúró síbi tẹ bá lọ street báyìí ẹ máa yà báyìí bí gádà kan tún wà tẹ ẹ wo ẹ lè mọ bẹ́ẹ̀ ẹ gbà. mi ò lè mọ bẹ́ẹ̀. ẹ lè mọ bẹ́ẹ̀. márùn ló wà ń bẹ two two five nínú rẹ kọ̀ọ̀kan. márùn. bẹ́ẹ̀ni. two two five <laughs> so márùn yẹn making twelve thousand five hundred right. exactly yeah. tó túmọ̀ sí wípé mo ní change seven thousand five hundred lọ́wọ́ ẹ̀ ó dà seven five kò lẹ́ ń sọ. ṣé tẹ bá pè mí jọ mi kí n má da yín lóhàn. ah ṣé ẹgbà mi kẹ. ẹran mi jẹ́ mo lórí ibẹ̀ yẹn ẹ sọ pé ṣé ṣé o kò máa pọ́n dúró owó yẹn lọ just like that ni. burúkú ó ní ní bọ́bọ́ yìí máa jẹ o seven five tán. a ní ìgbésí wà náà ó dàbí iṣẹ́ tí mo fẹ́. ilé ilé ìjọba ẹ ó dé òde tán kanlẹ̀ kanlẹ̀ òde tán ìjọba sílẹ̀ nọ́mbà one anybody ẹ ọ̀gá ẹ wọ́n mú ìwé náà wá. ẹ géètì ló wà bẹ́ẹ̀ yẹn tó ti wí mẹ́rin ẹ máa jẹ ti ọmú ìwé náà wá wọ́n tó wá ní pé ká ṣe di kíní wáyà tí bẹ́ẹ̀ wọ́n ló máa ń rún o. lọ sí. yẹ́ẹ̀ yẹ́ẹ̀ yẹ́ẹ̀ yẹ́ẹ̀ yẹ́ẹ̀ yẹ́ẹ̀ yẹ́ẹ̀. ọ̀gá tó lọ pé orí jù ẹ kí ṣá. ọ̀gá ọ̀gá ẹ máa kí o ẹ máa kí o thank you. mi ò bẹ̀rẹ̀ ní anything mi ò wá bẹ́ẹ̀ jà mi ò bẹ́ẹ̀ fa anything but try to cooperate pẹ̀lú mi. i will. tó bá ti cooperate o ti tán o ní problem. i will. now

ilé rẹ dùn tọ́bẹ̀. tọ́bẹ̀ àbẹ́ àbẹ́. fọra burúkú balẹ̀ okay and listen to me gbogbo nǹkan tí wọ́n ti ní kò ṣe pátápátá ó ní kò máa ṣe ṣé tó bá ti ń ṣe kò sí wàhálà ó yẹ out now keep quiet Sorry, mi ò ní yìnbọn fún ọ tó bá ti ṣe nǹkan tí mo fẹ́ kò lè sí wàhálà bọ̀ tó bá ṣe ìyẹn nìkan ni ṣòro wàhálà ṣóyè now ṣòro tó wọ̀ wà bá mi bọ̀. bá a ṣe kò tó ẹ fún mi. lọ ṣe lè bọ fún mi bọ kíákíákíá. mo ti bọ ọ̀gá wọn kì í argue wọn kì í tiyan ẹjọ́ ibi tẹ́ ẹ dé yẹn má sọ̀rọ̀ rà. are you crazy? oh crazy tí máa fi kú ẹ̀mẹ́ ìgbọ́dọ̀ sọ ó ṣùgbọ́n tí mo sọ bóyá pọ̀ fún mi. mo ti pọ̀ ó ní ah. sita sita ṣé kí mo ṣe kò dé yẹn ni. shut up. kí kí kí kí kí ló ṣe kí ló ṣe. Eh. hey now good o ti bọ́ ṣòkòtò. o ti bọ́. ṣọlá ìwòtò wọn ó yà bọ́ yẹn lọ fún mi. ẹ wò mm, ah, bọ̀ kíákíá. jésù. Jésù Jésù Jésù. Drop it. Mo ti drop ẹ. Ok. Sori Erike wọ. Sori kò tó wà lábẹ́ yìí. Lọ fọ́ dànù. Now sori oyè máa bọ́ singlet wọ̀ yìí. Wà á bọ́ bọ́tà fún wọ̀ yìí. But kó to di pé o bọ̀ sori àmì ìta tó ń wọ̀ yìí. Wà á bá wa ní àjọṣepọ̀ one by one. One after the other. Do you hear me? So wàá máa gun orí kan wàá bọ́lẹ̀ wà bọ́ sórí ẹlòmíì wà bọ́lẹ̀ wà bọ́ sórí the third person wà bọ́lẹ̀ nítorí pé mo fẹ́ mọ reason tó fi jẹ́ ọ̀tá obìnrin mo fẹ́ mọ̀ right now ya. ẹni bàbá bàbá ìdíje ta bàbá yìí lájọ ilé pọ. yes. bàbá ìkórè ìkọ̀bọ́ sí jẹ́. lágbára ọlọ́run. ah ẹ̀jẹ̀ gbígbóná òní kọ́. don't waste my time. ó yà bọ̀. kí ló ṣe lè. bọ́sẹ̀ fún mi are you crazy. má dé nsìn wọn máa ní sọ pé torí tó igun two five tó wà lọ́wọ́ wa máa ní. shut up. ìlú wọn ni fẹ́ fún wa gan tí mo fẹ́ torí ẹ̀ para mi torí tọ̀nà ẹ ká ìtì máa lọ èmi ò èmi ò fàkóbá mi ìbò wàhálà nílé ká ìtì máa lọ ẹ kó ti kú ni. ok lẹ́tọ̀ ìjọba tó ń súnmọ́ mi kọ́ ìgbà tó ń wọ̀ mi kọ́ ok o fẹ́ di ẹ̀mí ṣé o ti bá fi bọ ifọ̀ ọpọlọ ẹ̀.

sì ń yà mí lẹ́nu gan ṣá àbí táwa ni ẹni tí èèyàn lè rò sí wípé ó sẹ̀tẹ̀ ọ̀pù báyìí. I don't understand kò yé mi rárá ó ti mú mọ̀ ni pé obìnrin ni gbogbo wọn. ìgbà dẹ̀ ti sọ wípé àwọn gbogbo wọn fẹ́ bá mi lájọṣepọ̀ lẹ́ẹ̀kan náà yẹn ó ti mú gbọ́mọ ni ó ti mú gbọ́mọ ni ọlọ́run. Wow àfi kí ọlọ́run máa dáàbò bo gbogbo wa o kó máa fi ṣọ́ọ̀ṣọ́ wa ní o ah, kó gbà wá lọ́wọ́ ẹni tó ń ṣọ́ ni téèyàn ń ṣọ́ wọ́n wá wọlé wá lójijì bẹ́ẹ̀ yẹn wọ́n gbéjà wá kẹ́ni ẹlẹ́ni mọ́lé ìyẹn ni wọ́n dẹ̀ gbọ́ pàtó sọ pé àwọn fẹ́ bẹ́ẹ̀ náà ṣe pọ̀ báyìí ìyẹn làyà tí ẹja ló bá ṣubú lulẹ̀ tí a bí. ó sì ó sọ́dà pé nǹkan tí mo ṣàmọ̀ tí mo gbọ́ gbẹ̀yìn nìyẹn gbàtàn láwọn fẹ́ bá mi lájọṣepọ̀ yẹn ó ní mo gbọ́ gbẹ̀yìn lọ́hùn ẹ eh, àfikọ́ lọ́wọ́ máa ṣàánú wa ọ̀rọ̀ yẹn ò tí torí àfisọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn náà ò tí tó kéèyàn dákú náà but bóníkálukú ṣe yẹn wá àwọn ti mí ìsẹ̀gbọ́n ní ọ́fíìsì so mọ bí o ṣe máa ṣarajọ tí wàá máa bọ̀ níbi iṣẹ́. Ah, definitely mo wá lọ́la mo wá lọ́fíìsì lọ́la. wá kí ló pé mo tún ṣe lè bẹ̀rẹ̀ ṣe kí n tó máa lọ. Ah, bá mi ṣe náà mo wà okay i'm good. Eh. yeah, yeah, i'm good má gbé ọ̀rọ̀ yẹn sọ́kàn kó tó máa fẹ́ǹtì o. ọ̀rọ̀ yìí mú fúnra lọ́wọ́ èèyàn kan ò lè dúró ní méjì méjì tẹ́ bá tàn mí mi ò ní tàn bá mi àbóǹtàǹbù màmá ni ẹ wá wo wọ tá obìnrin ni. ẹ sọ is that. ah ọ̀rẹ́. afara wọ́n ò ní. Ah. wọ́n ti bẹ̀rẹ̀ mi lọ́fíìsì. mo ti wọ̀ ẹ́ ń bẹ̀rẹ̀ sẹ́yìn. okay báwo nìkan. mo ti ẹ̀tún ti dé ọ́fíìsì àwọn lára náà láti lè ṣe àwọn iṣẹ́ tá a fẹ́ ṣe lé nìyẹn wọ́n ní pé kò ṣàǹsọ̀ kankan pa ẹ̀ kí ló ń ṣẹlẹ̀. Hmm, ó ní ó rẹ̀ díẹ̀ pé torí ọ̀hún lè wá síbi iṣẹ́ lẹ́nu sí wà church. Ah, ó wà ní church pẹ̀lú adúrú gbogbo iṣẹ́ tó wà nílẹ̀ fẹ́ ṣe yẹn sìn ó wà ní church kí ló bá a tó rẹ̀ díẹ̀ tó jẹ́ pé church ló ń lọ tí ò lọ sí hospital. Hmm, òun ló mọ nature nǹkan tó ń ṣe hàn at the same time ọ̀rẹ́ right? tó bá jẹ́ pé wọ́n náà ni ṣé iṣẹ́ ló máa kọ́kọ́ gbámú ni àbí ọ̀rọ̀ ẹ̀mí ẹ̀. chọ́ọ̀chì wo náà gbé lọ chọ́ọ̀chì tá a ti lọ pàṣẹ anniversary ń jọ sí tó wà níbi ilé mi yẹn. yes ibẹ̀ náà ló wà. èmi gan-an ká ní kì í ṣe ibi tí mò ń lọ tó pọ̀ ni ó yẹ kí n lọ check ẹ̀ kí n tó máa lọ sí vg ni but a máa rí next time ṣá. and àwọn ladies yẹn kọ́ ṣé kí ló gbọ́n pa wọn. Ah, mi ò tí ì gbọ́n kankan nípa wọn but èmi gan ti plan lẹ́dẹ̀ wọn anything tó bá wù tí wọ́n fẹ́ ṣe lẹ́yìn ẹ̀ èmi gan mọ nǹkan tí màá ṣe. ṣáà take it easy. má padà wá rí ẹ ní ọ́fíìsì ẹ̀ sàn. ọ̀rá má padà wá sí i. okay. ogun olólè máa jà láti lọ sí church. church mi kí ló dé tó fi jẹ́ pé church náà gbé ẹ wá àti pé ṣe bí wọ́n tán ló sick ni. mi ò sick o àwọn ará ọ́fíìsì ló exaggerate ọ̀rọ̀ yẹn fine mo pè wọ́n mo ní mi ò ní wá sí ọ́fíìsì lẹ́nu pé mo ń lọ sí church mo lálàá so aláyẹn dẹ̀ strange and tí n bá lálàá ṣùgbọ́n pé church náà ni mo máa wá mi ṣáà ní lọ sí hospital kí n lọ complain fún un so ìgbà tí mo dé dáadé náà fi kí n ṣègbélé ọjọ́ kan so nǹkan tí mo ṣe wà ní church nìyẹn. <laughs> so igbe lílo wà báyìí lára as you can see níbí ó <laughs> oh, sì ah daddy ẹ̀rọ àpá ẹ̀pẹ̀lẹ́ báwo lára yìí ẹ̀pẹ̀lẹ́ sáà ọ̀rọ̀ sí báwo làwọn ṣe jẹ́ <laughs> eh, colleague mi ní ọ́fíìsì ni Mr. Adémọ́lá ọ̀rẹ́ mi dẹ̀ tún ni and ọ̀gá mi náà tún ni níbi iṣẹ́ sáà. Oh, ó dà bẹ́ẹ̀ wọ́n ní káwọn abẹ́ owó kan ṣe pẹ̀lẹ́ Mr. Demola olùwà ṣe bẹ́ẹ̀ ṣe jọ́gà ẹ̀ náà olùwà ò ní fi yín sílẹ̀ gbogbo nǹkan tẹ bá dáwọ́lé àwọn àyọ̀ ní sẹ́kì sà ọ̀lẹ́ sà. Mr. Demola <laughs> àyíká alẹ́ ọlọ́run làwà ṣe rí àdúrà àti orin làwa fi ń jagun mo pé tí ẹ bá mind ṣe àlejò gbàdúrà pọ̀. Ah, kò sí wàhálà sa, kò sí wàhálà sà. yes sir bí ah, orúkọ jésù àmín ní agbára ẹ̀jẹ̀ jésù àmín ọlọ́run àwọn ọmọ rẹ wólẹ̀ síwájú rẹ olúwa wá gbàdúrà fún àwọn ọmọ rẹ bí wọ́n ṣe wólẹ̀ níwájú yín gbogbo ogun gbogbo ẹ̀ṣẹ̀ tó ń dènà àdúrà tí ò jẹ́ kán lọ síwájú michael olùṣègùn wàá tú wọn sílẹ̀ àní wàá tú wọn sílẹ̀. michael olùṣègùn yára sọ̀kalẹ̀ wá. So lónìí ní ṣẹ́gun rẹ̀ má ṣe dúró pẹ́ mọ́. michael olùṣègùn ṣẹ́gun fún ọmọ rẹ̀. àmín jésù. àní ṣẹ́gun fún ọmọ rẹ̀. àmín jésù. àní gbogbo ogun. wà á ogun sọ́ọ́dì pẹ̀tẹ́lẹ̀ wà á ṣẹ́gun fún gbogbo ibi tí ọ̀tá dé mọ́ ẹ̀wà tún dídé. michael ṣẹ́gun fún wà ṣẹ́gun fún jésù kristi la gbàdúrà ẹ pẹ̀lẹ́ mr adémọ́lá ìyá yín kọ́. Adémọ́lá ọmọ ọba má bínú pé mo dá ẹjọ́. Dùmọ̀lá, kí ló dé pẹ̀lú ìta lẹ́dàá kí n tó wà dá sí jẹ́pẹ́? Dùmọ̀lá. Ẹ jókòó báyìí. Bójá ah, ṣe sùúrù èso ní yá wa lò. Téṣù bá yá wa lò, kọ̀mọ́nì ẹ jókòó báyìí. Má bẹ́ yín o, má bẹ́ yín ládàá bí o ṣe, má bẹ́ yín o. Ẹ jókòó báyìí. Mo fẹ́ bi yín ní ìbéèrè ọ̀kan ṣoṣo. Ẹ má dá mi lò lẹ́ẹ̀mejì kí ni mo ṣe fún yín tẹ́ fi tọ̀rọ̀ mi rú màámi kí ni mo ṣe fún yín tẹ́ fi bà ayé mi jẹ́ kí ni ẹ̀ṣẹ̀ mi tí ẹ fi sọ mí di ọ̀tá obìnrin tí mo fi kórìíra gbogbo obìnrin kí ni nǹkan náà tẹ́ ṣe tí ẹ bá dá mi lóòní sí máa bẹ yín màámi máa bẹ yín kí ni nǹkan ọ̀hún. mo dé ìtúlẹ̀ kan báyìí ah, gbé wo. yọ̀ọ́sẹ̀ lẹ̀ tó bá ń wọ̀ ọ́ kọ gbẹ̀gbọ́n kí n tọ́ ọba ilé gbẹ̀gbọ́n tí mi dé ọkàndínlú yọ̀bí bá máa dìde lápá ọ̀rọ̀ yàyà kúyà. Adélaní àbí wọ́n bá mọ̀ òun èyí. èmi ni ah, èmi ni o. ṣé o sì mọ rí ọ. Ah, ó wà ó wà ìyàwó mi ni o. ó yá ó yá ó yá ìyàwó mi ni ẹ ẹ farabalẹ̀ farabalẹ̀ ṣàlàyé mi kí ló ṣẹlẹ̀ gangan. mẹ́wàá wà ẹ ẹ mi àti ẹ àtọ̀rẹ́ ẹ̀ tó dúró yìí lájọ ń sọ̀rọ̀ o bátẹ́gùn burúkú yìí ṣe fẹ́ lù lára nìyẹn bó ṣe di wótòwótò nìyẹn o. ìlànà òun jìnnà sí mi jù àmọ́ mò ń padà wàá bá ọ àbò wàá bá lọ́rọ̀ rẹ ẹ mọ́ wọ́n ti fi ń tọ́ ṣe filẹ̀ filẹ̀ filẹ̀ filẹ̀ ọ̀ya ọ̀ya ọgbàrá bẹ̀rẹ̀ nísìnyí ọmọ lọ bíi tí ẹ máa mú wọn lọ. Ah, kò lè dá mú o yóò mu tètè múlò ẹ yóò mu yóò mu yóò mu. ẹjọ bọ la lọ ṣe lọdọ la ń lọ mu lọdọ la mu. ẹdúró mò ń bọ̀ ẹdúró mò ń bọ̀. ẹ̀yin ẹ̀yin ẹ farabalẹ̀ yìí méjèèjì ṣe rí ọ̀nà tí mo fi bá yín lọ pọ̀ òun ni pé bó ṣe ṣe ọmọbìnrin gẹ́lẹ́ ńlẹ̀ ń gbé bọ̀ ká ní pé ẹ ti gbé gbàgbọ́ mi tí wọ́n ti gún lábẹ́rẹ́ ọ̀ọ́.

orí kí mò ń béèrè àjọkẹ́ tó bá jẹ́ pé wọ́n ló wà nídìí mú tó ṣe àjọkẹ́ tó fi dé dáadáa báyìí ọyá mi kíbi tó bá wà yọjú mo fẹ́ rí ọ. Délani. Lásìkò. Lásìkò. Bó o ní ọmọbìnrin ṣe jẹ́ sí i? Lásìkò. Ìyàwó ọmọ wa ni ọmọkùnrin tó bí fún mi ṣé bí ìyàwó ẹ̀ rèé? ìyàwó ọmọ lọmọbìnrin. lọ́mọbìnrin. ìyàwó ẹni o ni o. ọ̀dà bọ́nà ọ̀bájì ńlẹ̀ èkó gbogbo ohun tó rí lọ́bẹ̀ gbogbo ohun tó rí lọ́bẹ̀ tẹ́ ẹ ọwọ́ gbogbo rẹ̀ ni ó sọ ní ìsìn. ọ̀yá jí kó wàhálà wọn ti jù fún mi tí ọkọ mi bá sùn wọ́n jọ máa sùn ni tí ọkọ mi bá dìde wọ́n jọ máa dìde ni ọjọ́ kan ti wà tó jẹ́ pé mo ń retí ọkọ mi kó wá bá mi nulé wọ́n jọ wà nínú yàrá títí di aago kan òru ni mo wá rí wípé ṣé omi ò ní ti ẹ̀yìn wọn gbé lẹ́nu báyìí kó má di pé ìpàdé wọn yìí ló máa lé mi kúrò nílé ọkọ mi ìdí nìyẹn tí mo fi hùwà tí mo hù àwọn tí mo dẹ̀ ran kan ṣiṣẹ́ náà mi ò ran kan jẹ iṣẹ́ náà débi tán jẹ dé. ọ̀dà sọ wá rí pẹ̀lú eléyìí tó ṣe yìí wọn ò fẹ́ mọrú ẹgbẹ́ tó wà wọn ò sì fẹ́ mọrú ipò tó dì mú látòní lọ ayé rẹ gan di rádaràdà bíi táyé àjọkẹ́ ìwọ gan ò jára rí ọ̀dẹ́rọ̀ ọyẹ́ dájà àti wọ́n ọyá sọ lọ. <laughs> adélaní ṣebí gbogbo tọ́mọ ń sọ bẹ́ẹ̀ ló ṣe rí ó yé mi iṣẹ́ ti ṣe ẹ wo ẹ̀yin lẹ́yìn mọ́ bídé là ń ṣe jẹ́ sí mi o ọ̀rẹ́ mi ni àjọṣe kékeré ni àmọ́ ìwé ló ń bẹ̀rẹ̀ sí ní kàlọ́gbù bóun ṣe ń kàwé lọ́ba lèmi ń ka òkú lọ ń làwa méjèèjì tí wàá jọ ṣiṣẹ́ papọ̀ báyìí nìṣẹ́ wo ara rẹ̀ ó yà àmọ́ kìí ṣe ní tí ó yà báyìí báyìí o yóò mọ̀ ya díẹ̀ díẹ̀ ni àmọ́ iṣẹ́ tó kàn báyìí báyìí tá a ṣe báyìí báyìí ìgbésẹ̀ tó kàn tá a gbé èmi rẹ̀ lájọ gbé yá lọ. tẹ̀lé mi bọ̀ mo ní o tẹ̀lé mi. báwo báwo báwo abiyamọ máa dáràn o abiyamọ máa dáràn o ìyàwó ọmọ ẹ ló yẹ ìwé rẹ ah, torí Ọlọ́run. a ti bọ̀ ọ́ pẹ́ pẹ̀lú láyé wa ó ah! bí ọmọ mi yóò ga kọ́lọ́bí tó rọ ọmọ rẹ̀ ah! ìtàkùn tó lọ mú bí ó fẹ́ bá tóbi jẹ́ ní sẹ́mi ìgbẹ̀yìn yọ ìdí ọ̀rọ̀ rẹ ọ́ àṣé kì í ṣe lásán kì í ṣe lásán ó ga ọ́. Hmm. gbádùn oúnjẹ hmm. ṣé obìnrin fi manageable díẹ̀. Ah, ah. Ah, irú ọ̀làjú àbí àgbà wo ló fẹ́ dé bá mi tí màá lọ́bẹ̀ ìyá mi ò dùn mọ́ ó dùn bàjẹ́. bẹ́ẹ̀ ti ẹ rí kárí ọkọ mi ẹ wò ó jẹ́ kí n lọ parí yàrá mi tí mò ń tún ṣe kí n tó yọwọ́ ńbẹ̀ láti sáré ṣe oúnjẹ fún ẹ àti pé wọ́n lọ́ba lóúnjẹ tí n bá jókòó tẹ̀mí ní jẹ́ kó ráyè concentrate lóúnjẹ tó ń jẹ. ara ẹ̀ sọ. Hmm. Jìbìdìmọ́lá mo mi fẹ́ ya wèrè ni mo fọgbọ́n ọlọ́gbọ́n ṣogbọ́n ló kó bá mi báyìí torí ọlọ́run mo lọ torí ọlọ́run. torí ọlọ́run dáríjì mi àṣìṣe ni. Ọlọ́run bẹ tó mo dárò mo báyìí mo torí Ọlọ́run. ìdí ọ̀rọ̀ rèé o ogun má jẹ lọ ọgbọ́n àjẹbọ̀ lọ́jọ́ kan o má má ṣe lògùn má mọ̀ o ohun tó pamọ́ nìyó ìgbẹ̀yìn rèé o. àdèmọ́lá dèmọ́lá kò ní bínú ṣòro tó wà lé tó o bá bínú jù báyìí lọ o tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ó ní irú ọdún tí yẹ tó fi fa gbogbo ọ̀rìn àjò tó fi fà sẹ́yìn lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn ṣùgbọ́n èèyàn gbọ́dọ̀ bínú sí ìyá èèyàn ìyá tó ta ẹ̀jẹ̀ lẹ́yìn lórí bó ti ẹjọ́ kan oṣù yẹn náà téèyàn bá rántí ẹ̀ èèyàn gbọ́dọ̀ bínú sí torí ìwé mímọ́ méjèèjì tí a tẹ̀lé Quran àti Bible ó jẹ́ ká mọ̀ pé bó ṣe lè hùn kíyàwó burú tó kódà kíyàwó fẹ́ fowó ṣe nǹkan tọ́lọ́wọ́n ba ò fẹ́ tó bá wá béèrè owó yẹn lọ́wọ́ wa wọ́n la gbọ́dọ̀ fún ya yẹn lówó yẹn àwa là á máa sọ pé màámi èmi ọ̀rọ̀ yẹn níbi tẹ́ ẹ fẹ́ lọ yẹn o owó yìí ẹ lọ́ọ́ fi jẹun ni o gbọ́dọ̀ bínú sí màmá ẹ̀ tán ah, kò dáa understand nǹkan so, please ẹ ẹ ẹ jọ mo ní mo kàn fẹ́ dé London ni mo fẹ́ fara sí London dẹ fẹ́ lọ lo leave mi bẹ́ẹ̀ that is it. ìmọ̀lá dájúdájú tó bá lọ sí London ìyẹn jẹ́ pé wíwá bí ìbáyìí mi yẹn kò wúlò nìyẹn kò wúlò ní torí tó bá jẹ́ wúlò ní ní tí mò ń bẹ́ẹ̀ sọ ìwà jẹ́ kó yẹ n tó dẹ̀ lè jẹ́ kó jẹ́ kó wúlò ní pé kí ọ̀sẹ̀ yìí tó délẹ̀ láàrin wa àti yẹ kí n rí pọ́rọ̀ ìtì parí tán pátápátá ìyẹn ló lè jẹ́ kí n mọ̀ pé ọ̀rọ̀ yìí ó délẹ̀ ní èmi náà dẹ̀ dùn sí bàbá mi máa bẹ̀rẹ̀ mi ṣùgbọ́n ṣé orí gbogbo tó ṣẹlẹ̀ ilé yóò bá ṣe èmi lè ṣe ọ̀rọ̀ ayé mi yí ọlọ́run ó yí ọlọ́run bá ṣòtúbọ̀. gbà kọ́lọ́mí tó rọ̀ mọ́ rẹ́ ìtàkùn tó lọ mú bí ó fẹ́ bá tóbi jẹ́ ní sẹ́rí ìgbẹ̀yìn ọ́ ìdí ọ̀rọ̀ rẹ̀ ọ́ àṣé kì í ṣe lásán kì í ṣe lásán ó ga hmm. gan-an.